ìbá ìbá ìbá ìbá means would have ìbá means would have èmi ìbá lọ sọ́jà lónìí èmi ìbá lọ sọ́jà lónìí